Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀. káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ti dé bí ṣe dé a ojúmọ́ ojúmọ́mọ́ àwa tá ìrètí náà ládé yìí adé tọwọ́tọwọ́ adé tọlátọlá hmm. adé tiyì tiyì tẹ̀rín tẹ̀yẹ tẹ̀yẹ adé tọ̀yàyà tọ̀yàyà pé ká tó wá kíyìn bá àti kíyìn gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé lélẹ̀ tọ́jẹ́ pé ròyìn ajá balẹ̀ kò lè mọ̀ wá kàn sí yín ní gbogbo òwúrọ̀ bẹ̀rẹ̀ látọjọ́ ajé títí wọ ọjọ́ àìkú Sunday tẹ̀sán mọ̀ pé tòpin ọ̀sẹ̀ aago méje náà nílé fùrùgbàgbò àmọ̀ tó dé sí lọ́rùn lóòrọ̀ yìí tìjà kúkú kọ́ o tẹ̀rẹ́ ṣiṣẹ́ òun àníyàn ni adẹ́tẹ̀ ẹ̀rí yẹn la fi mọ̀ bá èrùkẹ̀rẹ̀ tẹ̀ ẹ̀rí yẹn la fi mọ̀ àwọn ìjòyè róhùn ìpèlè tẹ̀ ẹ̀rí yẹn la fi mọ̀ àwọn olórí tẹ̀ dórí àwọn ìyálóde láàfin tọ́ba ti ìròyìn àjá balẹ̀ tí kìí pàkúta lẹ́nu tí ọ̀la sáwọ̀ tó dúró déédéé tọ́já pé ntí ìwé ìròyìn táwa bá kó wá sóde ntọ́ba wí ńlá wá wí ntọ́ba wí ńlá wá kà á sí etí gbọ́yìn láì ní àfikún tàbí àyọkúrò àmọ́ tuntun mú tuntun ka yín mọ́lẹ̀ o orí àtọrùn kíyìn látòrí òkè kan bórí òkè ká sọ̀kalẹ̀ àtúmọ̀kè mí gùn tọ́já pé àfọyín tuntun ẹ̀ òní ìwé ìròyìn Saturday Tribune ńbẹ lọ́wọ́ tèmi tó ń ti Saturday Vanguard àkó ojúmọ́ àkó ojúmọ́ mọ́ ọba òkè òní fèyí ṣòpin fún gbogbo apátápátá atọ́lùkà àtọ́lùgbọ́ Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí O mọ̀mí J.P lámọ̀ fún yín ní tuntun ajá balẹ̀. adétẹ̀rí yẹn kì í kọṣẹ́ orí ọrùn kì í kọṣẹ́ lẹ̀kẹ̀ àtẹ́lẹsẹ̀ tẹ́rí yẹn kì í kọṣẹ́ àrìnà hmm. ló fi jẹ́ pé iṣẹ́ oríran wa tún ti dé àwa jẹ́ o ọ̀nà adẹ́dá là kalẹ̀ fún wa a tún ti dé àwa tọ̀ àtòrí àtọ̀run a tún ti ọlọ́ba a lórí òkè kan asọ̀kalẹ̀ ńbẹ a ló ti mú òkè mi gùn mm. àgùnsọ̀ òun náà láti gun òkè yìí o àgùn ní àgùnyè náà ni ẹ kú ojú mẹ́ẹ̀ká àárọ̀ ajá balẹ̀ ròyìn ló balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ ìkànnì fresh ilé orin challenge ńbàdàn ibẹ̀ lẹ́tí ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé Waheed Akintayo lorúkọ mi lumoka presenter ìwé ìròyìn Saturday Punch àti ìwé ìròyìn Saturday Sun oníbẹ̀ lákàtà tèmi láàárọ̀ yìí. pẹ̀lú gbogbo ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wa wá sóde lẹ́yìn tọ́já wípé ìròyìn kan jẹ́ gbajúgbajà nínú ìwé ìròyìn méjèèjì tọ̀dọ̀ tèmi àfàìmọ̀ kọ́mọ́ kánkó sọ́dọ̀ orí náà pẹ̀lú ní ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni o tí wọ́n wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kankan kùn gbọ̀ngbọ̀n wípé àwọn náà fẹ́ wọ yàrá káwọn jọmọ jẹun tọwọ́bọwọ́ nínú àwo kan oṣù pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n pé ìpínlẹ̀ Èkó ọgbàlejò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ìpínlẹ̀ míì táwọn gómìnà gómìnà tọ́rọ̀ kàn tí wọ́n sì kí àwọn ọmọ ẹgbẹ́ tuntun ọ̀hún káàbọ̀ bó o lọ sí ajẹ́ ìmọ̀ ní ìròyìn ọ̀hún wì táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ń pé sọwọ́ yìí ó rí bẹ́ẹ̀ ní gángẹ́rẹ́tò tẹ́tọ́ òdìbò gbogbogbò ń bọ̀ lọ́nà abádẹ́nu ìwé ìròyìn ti Saturday Vanguard ń jẹ́ iṣẹ́ yẹn àti ìwé ìròyìn ti Saturday Tribune. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ròyìn yẹn kódà gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ sójúde ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ yìí lára ìròyìn eléyìí tí wọ́n ti fi sọ̀dọ́ sí ojúde yẹn òun náà láti rí ìròyìn kan nínú eléyìí tí wọ́n ti ń ṣe àdáyanrí rẹ̀ wípé négunnégun nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ló ní kálukú ni wọ́n ti ń kọ orúkọ tó jẹ́ ti àwọn aṣojú tí wọ́n lọ rèé ṣojú wọn níbi ìpàdé àjọ ńlá gbogbogbò tẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà wọ́n ní bí nǹkan ti ṣe ń lọ yìí ọjọ́ bí ẹni pé gbẹ̀ngbẹ̀ng òun náà ni ẹgbẹ́ yóò ṣàtìlẹ́yìn fún àwọn gómìnà gómìnà tí lùdìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ wá rí nǹkan wọ́n ní ní ìpínlẹ̀ Ògùn igun eléyìí tó jẹ́ ti Dàpọ̀ Abíọ́dún àti Amósùn wọ́n ní oníkálukú wọn wọ́n pé kíkẹ́ ńlá wọ́n wà bí ìbọn o bákan náà ní ìpínlẹ̀ Kwara wọ́n ní Lai Mohammed ó pé ìdájọ́ ilé ẹjọ́ ńlòun dúró de ń tòun o ìpínlẹ̀ Kano wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tiwọn òun náà ni wọn ò tí ì gbé ìdájọ́ wọn kalẹ̀ ńbẹ̀ àmọ́ àwọn nígunnígun eléyìí tí wọ́n pé wọ́n ń dá tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ wọ́n ní nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn oníyàn wọ́n ya làgbà wọ́n sì ti ta kọ́sọ́ bọ́sí àbí àbùradà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP gbajúgbajà ní gbogbo àwọn ìròyìn yẹn gàdàgbà gàdàgbà òun ni wọ́n sì fi sọ̀dọ̀ sójúde ìwé ìròyìn Saturday Sun ẹ̀kúnrẹ́rẹ́ gbéra sọ láti ojú ìwé keje ọ̀sán títí di ojú ìwé karùn-ún ojú ìwé kẹsàn-án àti ojú ìwé kejìlá nínú ìwé Saturday Punch. nínú ìwé ìròyìn ti Saturday Tribune lójú ìwé karùn-ún níròyìn kan tó gbé bọ́dì láti ìta gbangba wá balẹ̀ bàgẹ́ sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n máa ń lọ́gun tò sí etí gbọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn wọ́n yí pé ẹ ẹ mọ̀ jẹ́ kí á gba àwọn àṣàwọ̀ gbogbo ẹni tó bá fẹ́ wá darapọ̀ mọ́ wa káyà rí wípé ọwọ́ ẹ̀ mọ́ àyà rẹ̀ ó sì funfun nẹ́nẹ́ ọ̀bẹ nínú ìwé ìròyìn ti Saturday Vanguard àti Saturday Tribune ẹni ò wí bẹ́ẹ̀ ẹ gbọ́ dáadáa àmọ́ lójú ìwé ìròyìn ti Saturday Tribune ẹ̀wẹ̀wẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ ṣèkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú wọn àti gbogbo àwọn alátìlẹyìn wọn wọ́n pe ẹni àmọ̀mọ̀ kì í mọ̀ ọ́n rú mọ́ ẹni tí wọ́n mọ̀ ń wò kì í mọ̀ ọ́n wòràn wọ́n mọ̀ ń wò wá ẹ̀jẹ̀ asọ́ṣe tọ́lẹ́gbẹ́ òṣèlú PDP bí mọ̀ ọ́n lù ti ẹgbẹ́ òṣèlú APC ibà èso pàápẹ́rẹ́ ìdùnnú alápatà tiẹ̀ ni o wọn ó ti rí bíi páwọn ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ kó láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú APC ta ló wá ṣèkìlọ̀ ọ̀hún gbòógì nu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni àfikàdé ojú ìwé karùn ìwé ìròyìn ti Saturday Tribune. ìròyìn láti agbo òṣèlú ó gbé mi pa ó gbé mi wọlé kalẹ̀ sójú ìwé kẹrìndínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Saturday Sun èyí tó jáde fún ti àárọ̀ yìí ọ̀rọ̀ jáde látẹnu Kálù ò ó ní níṣe làwọn ti bẹ̀rẹ̀ sí ní lọ rèé sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ta ni yóò jáde dupò àrí orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n fi sọ̀dọ̀ sí apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kálù wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ìdínà rẹ o tí èmi fi yí ìlú padà lẹ́yìn tí mo ti sọ ń fún Tinubu Umahi àti Anyim wípé wọn ò ní díje dupò àrí orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kálù ńlọ sọ̀rọ̀ ìwé Saturday Sun wọ́n jábọ̀ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ibẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch ojú ìwé kejìlá ó ní wọ́n sì fi ìròyìn yẹn sọ̀dún sí mbẹ̀. lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn ti Saturday Tribune náà ni mo ṣì wà torí tí ìmútọ́jú mi kúrò ńbẹ̀ tán ni o ní ìpínlẹ̀ Ògùn ìjọba abẹ́ ṣèkìlọ̀ ó sì túbọ̀ lérí fún gbogbo àwọn oníwà dàlúrú dàlúrú ọpẹ́sẹ́ rí tọ́jú létọ̀nà ìbúrú ìpínlẹ̀ Ògùn kankan kì yóò sí ààyè fún ẹ̀yin dàlúrú dàlúrú láti máa wá lúgọ máa dáwọn aráàlú lóró ẹni ọba dànwó tí ọwọ́ bá bà á ó pé jántó tí wọ́n bá gbé ish ọlọ́nu ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune mọ̀ọ́ká àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC wọ́n ti sọ̀rọ̀ jáde o àjọ INEC sọ̀rọ̀ ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹrin ni wọ́n pàtẹ́rò yẹn sí nínú eléyìí tí wọ́n ti ń ṣe ní àlàyé pé iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí DSS àti àjọ amúnimọ́dà tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti wọ̀ lórílẹ̀‐èdè yìí EFCC wọ́n láwọn ń fẹ́ kí wọ́n wá tọpinpin báwọn olóṣèlú bí wọ́n ti ṣe máa ná owó lásìkò ìpolongo ìbò fún ti ètò ìdìbò gbogbogbò tí ń kànkùn gbọ̀ngbọ̀ngbọ̀n lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó bá di ọdún 2023 ẹ̀já wá kú lórí yẹn ẹ̀já kọjá lọ sójú ìwé kejìlá nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ ìbákan náà níbi tí àjọ eléyìí tó ń dènà ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà NCDCA tí wọ́n gbé ń ṣe ní àlàyé pé ó ti wá di dandan o fún gbogbo àwọn arìnrìn àjò eléyìí tí wọ́n bá fẹ́ gba orílẹ̀‐èdè nàìjíríà kọjá yálà wọ́n kọjá wá sí nàìjíríà ni o àbí wọ́n rìnrìn àjò láti nàìjíríà lọ sílẹ̀ òkèrè wọ́n ló di dandan wọ́n gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò láti fi mọ ipò tí wọ́n wà bóyá covid-19 ń bẹ lára wọn tàbí kò sí ń bẹ wọ́n pé òǹkà àwọn èèyàn tó ti fara káàsà àrùn ọ̀hún bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti wá dúró sórí ẹgbẹ̀rún méjì ó dín ní ogún eighteen thousand ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ajábalẹ̀ ìròyìn yóò já sí yín létí. ajábalẹ̀ ìròyìn ń já sí yín létí lẹ́sọ̀ lẹ́sọ̀ ni nínú ìwé ìròyìn ti Saturday Vanguard tí ìròyìn kan náà tún súyọ ń bẹ̀ n ò ṣàìfojú gánni rẹ̀ lójú ìwé kẹfà ìwẹ̀wẹ̀ tìwé ìròyìn ti Saturday Tribune wọ́n pe ilé ẹjọ́ ti gbé jáńtọ́ ọmọ ọdún méjì lé ní ọgbọ̀n kan tí màá lọ rèé wú òkú olókùú láwọn ibojì káàkiri wọ́n pe wọ́n ti gbé jù sí kẹrẹ́mọ́njẹ́ báyìí o ní ẹ̀kúlé àwọn bọ́lọ́mọbọ́mọ wí ní ìpínlẹ̀ Ondo ẹ̀rí gbọ́ bí àwa ó ṣe rí kà nígbà bá tí ìròyìn tọ́lá ka kì sí. àjọ tí ń pinnu ọba kárí nílẹ̀ Ìbàdàn eléyìí tá a mọ̀ sí IBEDC wọ́n sọ̀rọ̀ jáde nínú ìwé láàárọ̀ gbogbo ìwé ojoojúmọ́ lẹ́wà tó sì jáde fọ́tò ní ni wọ́n kánkó rẹ̀ wọ́n ní ẹ dákun ẹ máa rántí àwọn nínú àdúrà o wọ́n nítorí pé iléeṣẹ́ ọ̀hún òun náà ni àjọ kan tí wọ́n ń pè ní amcon ni wọ́n ti gba àkóso wọn látàrí kíni látàrí gbèsè kan eléyìí tí wọ́n pè àjọ IBEDC tí wọ́n jẹ sí ọrùn wọn ìròyìn yẹn ń bẹ nínú ìwé ìròyìn Saturday Punch ó tún wà nínú ìwé ìròyìn Saturday Sun tó jáde fún ti àárọ̀ yìí lára àwọn ìròyìn tó tún jẹ́ gbajúgbajà wọ́n nínú ìpínlẹ̀ Edo àwọn èèyàn gòlé ìfẹ̀hónúhàn o látàrí ti àlékún tó tún gorí owó epo kódà ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà NLC wọ́n ní wọ́n tó pé irúfẹ́ ìfẹ́ ẹ̀hónúhàn yẹn yóò tún wáyé o nípínlẹ̀ Gombe ìwé ìròyìn Saturday Punch ló jábọ̀ ròyìn ẹ̀ ibẹ̀ lójú ìwé kẹjọ ń bẹ̀. ìwé ìròyìn ti Saturday Vanguard ló mú mi rí ìròyìn eléyìí tí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò fi ṣèkìlọ̀ fún gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ ó pé ẹ̀wá o ẹ̀wá o ẹ̀wá o ẹnìkankan nínú yín ò pèdè àbùkù sọ ẹ̀gàn sí ẹni tí í ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o wọn ọ̀ràn yín iṣẹ́ o ẹ má fẹnu kọ́ o ká ẹ̀ sọ́ra yín ńlọ̀sínbàjò wí ìbẹ̀ lójú ìwé ìkarùn-ún ìwé ìròyìn ti Saturday Vanguard gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ náà ni ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn tí Muhammadu Buhari ọpẹ́ nù òun dùn jọjọ wípé Rufai ó tiẹ̀ lè mọ sírò àwọn àṣeyọrí rẹ̀ mọ́ òun wípé ọpẹ́lọpẹ́ ààrẹ Muhammadu Buhari ó kópa tó ó ní òun dúpẹ́ o ọmọbẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Vanguard. igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Saturday Punch náà bàbá ké sí àjọ ìṣọ̀kan àgbáyé ni o ẹ̀ka tí wọ́n ti bójútó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ń bẹ̀ ó ní ẹ dákun ẹ wá ran Nàìjíríà lọ́wọ́ àtàwọn orílẹ̀-èdè míì kẹ́ ẹ wá gbà wàrà wá kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n da omi àláfíà ìlú rúlú gbòlògbò ìyẹn lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Saturday Punch gbajúgbajà wà níròyìn eléyìí náà wọ́n ní àwọn arìnrìn àjò òun náà ni ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní bò wọ́n mọ́lẹ̀ pàápàá jùlọ lórí ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ti wá di tọ́rọ́ fọ́nkálẹ̀ o lójú òpópónà márosẹ̀ Èkó síbàdàn bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò láti ẹkùn ti Ọ̀yọ́ àti Ògùn wọ́n ní wọ́n ti ń tọpa àwọn agbébọn eléyìí tí wọ́n ń ṣòro bí agbọ́n lójú ọ̀nà Èkó sílẹ̀ ìbàdàn kọ́ba òkè kó ṣàánú ẹni bí ìwé ìròyìn Saturday Punch bí wọ́n ti ṣe gbé ìròyìn ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìwé ìròyìn Saturday Sun àwọn náà jábọ̀ rẹ̀ o. bí ó ṣe kákọjá lọ sójú ọjà polówó ń ta àgbékarí abala a kó tó di wípé a wà á mọ̀ jẹ́ iṣẹ́ òríran wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú olúwa dáfídì sì wọ efodu ọgbọ̀ àsìkò tó ti tó láti tẹ́ pẹpẹ yìí kájọ gbóhùn ọpẹ́ sókè káyé lóhùn àrò olóńgòrò juda mega praise twenty twenty two. àwọn àdàbọ̀ ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ sí malete baptist church nígbà tójú orin yìí bá ń rọ̀ látẹnu yín ká yé fẹ́lẹ́ láre tẹ́ríba torí ṣe ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò mike abdul bísí aláwìyé bukola kí adé sẹ́wẹ́lẹ́ jésù bàbá tó ṣe testimony jaga ajídá rárá elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bídèmí ọlá ọba yẹtúndí ààrẹ esther ìgbẹ́kẹ̀lé yọ̀mí ọlábísí adégbójú twins kẹ́ni ológun ara bùkẹ́ ìbájọ́ wa káyọ̀dé oyè wọlé ìṣòro ayé mi àtọ̀pọ̀lọpọ̀ lórin ẹ̀mí pẹ̀láwọn adẹ́rẹ́ kò sónú bíi wòlíì àgbà mc remote nepa boys peter peteru mc acapella reverend kẹ́hìndé alábí lolùgbàlejò jíjà mega praise twenty twenty two àgbéjọpọ̀ orin yìí tàfùmọ̀ sọrí ọjọ́ ọ̀bí ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ lọ́dọọdún monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n january thirty first ntọ́dún yìí ó wáyé látago mẹ́jọ àṣálẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ní malete baptist church ìdíodò challenge ìbàdàn bàbá ṣe jọ yìn láàmú gborí ọ̀tún má sì gbàgbé ọ̀fẹ́ ni kò sówó wọlé kàrí dájú pé wá pẹ̀lú nǹkan àbòmọ̀ juda mega praise twenty twenty two wo èso olè kọ́lé ti jésù. bàbá mo máa ṣọpẹ́ o mo tún wá ìyàn o Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Hey. pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ màdàmú tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfi sọ̀tì lọ́nà àkànná ló one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ jówó pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdí. tí pọ́ǹpì concept developer that came yes. ẹlẹ́sìn gbọdọ̀ngbọ̀n ni jésù tún ti máa ṣiṣẹ́ agbára ọlọ́run moses ọ̀làkọ́jú fẹ́ ṣe ìyanu wọ́yà o. I know my Messiah coming látọjọ́ Wednesday twenty six bíi friday twenty eight january ni ọlọ́run yóò fi máa ṣiṣẹ́ agbára dásí ọ̀rọ̀ gbogbo aládùúwà fún ìgbẹ́dídé ìdáǹdè ìsọdínlá pẹ̀lú ìbújáde ògo látago mẹ́wàá lẹ́sìn mẹ́ta òru CAC agbára ọlọ́run ní ìgbani power house of peace district lè ṣe agbára ìtúsílẹ̀ fún ìgbẹ́dídé ojúkọ̀rọ̀jú ìtú ti máa ṣe pẹ̀lú ìfàmì òròyìn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè àtàwọn olórin ẹ̀mí tó máa pẹ̀lú assembly pastor pastor johnson ibrahim district pastor ṣiṣẹ́ ránṣẹ́ sọ́nà superintendent peace so prophet moses ayọ̀lágójú máa wà ń bẹ̀ láti súre fún gbogbo ènìyàn tí ẹ̀ yóò sì máa fara rẹ̀ sẹ́kẹsẹ̀ látọjọ́ wednesday twenty six the friday twenty eight january nínú ìjọ cac agbára ọlọ́run ní gbani power of peace district kìlómítà ten ìbàdàn alúpọ̀ ìwòta ẹlẹ́sìngológbó bus stop ọlọ́sẹ̀ ìbàdàn i know my messiah coming ẹ̀rí ìbàdí àdúrà yìí máa pọ̀. kẹ́kẹ́kẹ́ gbígbó ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nínú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrè ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùrèrè tó ń bẹ́ẹ̀ sí tàbí ṣùgbọ́n èrò tòun tẹsẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akálà lẹ́yìn Anchor February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five. Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME, the result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School's teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Gloria Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080-3352-1051. Be sure of tomorrow. Register your child at Glory Academy International School. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn pẹ̀tùtọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó kọ́mù àti laptop bó o sì ṣe é rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́. má sì gbàgbé o lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀. ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn IB City. Get ready for While I Live Concert 12 with Oluwaseyi. Tag, Declaring God's Goodness. Ministry, Pastor Yomi Ajayi, Ibironke, Prince Goke Bajawa, Pastor Fred Elegbe, Pastor Femi Okeowo, Chief Host, Pastor Tony Faleye. While I Live Concert 12 will be happening live at Global Harvest Church, Outer Ring Road, Purpose Auditorium, beside Ridgebound Filling Station, New Garage, Apata Expressway, Ibadan, on Sunday the 23rd of January 2022. Time 3.30 p.m. Red Carpet, 2.30 p.m. For more inquiry about free transportation, please call 0806-244-3310 or 0902-960-9394. While I leave, Council 12 is proudly supported by Global Harvest Church, Only Photography, LV and Edible Signature, Panama Creative, On Point Sounds Pro, Official Media Part, Fresh 105.9 FM, Ibadan. Why, why, while I leave Council 12, an experience you will never recover from. ọgbà tí àṣẹ jiná lóde ìrànjẹ làwọn aláṣẹ ìjókòó tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wù ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó pójú owó iṣẹ́ sì ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn míì jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn náà ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọrírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó táṣọ ọgbẹ. iléeṣẹ́ ètò òròyìn ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde ah, ah, kí n la ẹ̀yin ará abí mà ti fẹ́ jẹun yín tán ká tó gbàdúrà rárá kẹ́. mọ́mí ẹ fún mi sí ìfẹ́ mi jọ̀ọ́ iṣẹ́ mi náà lè rí sí i. Hmm, àwọn alájẹǹjẹ tán mi ò ní fún yín sí o ẹ̀yin tí ẹ kọ̀ láti gbàdúrà kẹ́ tó jẹun. Ah, ìfẹ́ mi má bínú sí wa bó ṣe ta sọ́sọ́ yẹn ò dẹrùn rárá ó ṣòro láti sọ júnú. mọ́mí ẹ jẹ́ má bínú sí wa ó yẹ ẹ jẹ́ ká kọrin fún mọ́mí. àwọn kan sóúnjẹ tí ò ládùn àwọn kan jẹun tó làmì mọ́mí sóúnjẹ tó ládùn ọpẹ́ lọ́wọ́ army seasoning. bẹ́ẹ̀ ni o pẹ̀lú army seasoning nínú àsè àtọbẹ̀ mi oúnjẹ aládùn àjẹpọ́nu láti òlópin nìyẹn nínú ilé mi ìsebẹ̀ army seasoning níyọ̀ níwọ̀nba ó kún fóhun adùn tí ò ládàlú pẹ̀lú àwọn ìsebẹ̀ oríṣiríṣi tó mú àwọn oúnjẹ mi ta sọ́sọ́ pẹ̀lú pẹ̀lú adùn àjẹmọ́ lè mójú kúrò. Ami seasoning wà lóní hóró ńlá five gram tí ń fúnni lérè lábọ̀ ọjà tó pójú owó àgbójúlé mi nìyẹn. Ami seasoning ọ̀rẹ́ ayérayé. Ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ti gbìnàyà ìkànnì fresh ibẹ̀ la wà ilé orin challenge nílùú ìbàdàn ibẹ̀ la ti ń gbóhùn sáfẹ́fẹ́ tẹ̀ ti lórí ọ̀fẹ́ láti gbọ́ wá ní kẹtẹkẹtẹ káàkiri àgbáyé ìròyìn pọ̀ gan-an ẹjá bẹ̀rẹ̀ sí ni máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ ká kọ́kọ́ kó látọ̀dọ̀ àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyún àjọ INEC tí wọ́n fọ̀rọ̀ léde wọ́n ní àwọn tọ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ o pẹ̀lú àjọ amúnimọ́dá tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti ìwà ọ̀daràn nílẹ̀ nàìjíríà EFCC pé kí wọ́n tọpinpin ọ̀nà tí àwọn olóṣèlú tí wọ́n mọ̀ gbà náwó lásìkò ìpolongo ìbò fún ti ètò ìdìbò gbogbogbò ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà àná tí ṣe ọjọ́ jímọ̀ ni wọ́n kéde rẹ̀ yányayányá o wọ́n ní àwọn ó tó tan náà ránmọ́ránmọ́ wo àwọn olóṣèlú àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó jẹ́ ti òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀nà eléyìí tí wọ́n gbà rí owó àti ọ̀nà tí wọ́n mọ̀ gbà lo owó náà fún ìpolongo ti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà tó bá di ọdún 2023 àjọ INEC ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn ó gbé àwọn ìgbìmọ̀ tẹ̀ kótó kan kalẹ̀ o eléyìí tí wọ́n tọpinpin ìlànà eléyìí tí àwọn olùdíje tó fi mọ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú tí wọ́n gbà ná owó fún ti ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ẹni tí í ṣe alága fún àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu lẹ́ni tí alága fún ìgbìmọ̀ eléyìí tí ń bójú tó ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú àti ìtọpinpin nínú àjọ INEC ọ̀jọ̀gbọ́n Kúnlé Àjàyí tó ṣojú fún un níbi ètò pàtàkì kan tó wáyé nílùú Àbújá wọ́n ní níbẹ̀ òun náà ló ti ṣe ní àlàyé pé àjọ INEC wọn ò ní bùkẹ́díwọ́ o nínú wíwo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò gbogbogbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2023 nínú wíwo ràn wọ́n ní àwọn sa gbogbo ipá wọn láti rí i dájú pé ètò ọ̀hún ó lọ nírọ̀wọ́rọsẹ̀ àti rí láti rí i dájú pé àbájáde èsì ìdìbò gbogbogbò tọdún 2023 yóò jẹ́ ìtẹ́wọ́gbà o fún gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àwùjọ àgbáyé lápapọ̀ wọ́n ní ẹni tí í ṣe alága àpapọ̀ fún àjọ INEC ló tún wá ṣe àdáyẹnrí rẹ̀ ó ní àwọn tọpinpin o àwọn nǹkan kankan eléyìí tí máa ń wáyé láwọn àgọ́ ìdìbò tí ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè yìí eléyìí tí í ṣe pé àwọn èèyàn wọ́n máa ń ra ìbò tó sì jẹ́ pé àwọn kan náà wọ́n máa ta ìbò wọn lọ́jọ́ ìdìbò Mahmood Yakubu ó ní láti pàṣẹ àjọ EFCC àti iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ òun náà ni àwọn gbà ṣiṣẹ́ òun o wọ́n ní kódà àwọn na ọwọ́jà iṣẹ́ àwọn dọ́dọ̀ àwọn ilé ìfowópamọ́ olókoòwò tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n láwọn ó sì pa ń dandan fún wọn wípé nígbàkúgbà tí wọ́n bá ti kẹ́fì èyíkéyìí olóṣèlú kan tí wọ́n wá ṣe nǹkan kan nílé ìfowópamọ́ wọn tó sì rọ̀ mọ́ wípé ìlànà eléyìí tí wọ́n gbàgbà owó jáde ló mú ìfurasí dání o àbí ọ̀nà tí wọ́n fẹ́ gbà lówó náà ló bá kù díẹ̀ káàtó wọ́n ní kí wọ́n tètè ta àjọ INEC lólobó kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ lórí rẹ̀ àjọ INEC láti paṣẹ ẹni tí í ṣe alága wọn ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu náà ni wọ́n wá ṣe ní àlàyé pé ẹ wò ó èyíkéyìí ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá kọtí ọ̀gbìn sí ìkìlọ̀ àwọn tó ń ti àṣẹ eléyìí tó ti àjọ INEC káwọn ò lè kẹsẹ̀ járí fún ti ètò ìdìbò gbogbogbò ọdún 2023 wọ́n láwọn ò ní tẹ́tí o láti rí i dájú pé irúfẹ́ àwọn ilé ìfowópamọ́ bẹ́ẹ̀ òun náà ni wọ́n jó làǹbà níwájú òfin ìròyìn ẹ̀ pọ̀ gan-an ojú ìwé kẹrin òun ni wọ́n pàtẹ rẹ̀ sí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà àjọ INEC wọ́n ti pé àwọn tọ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ o pẹ̀lú àjọ amúnimọ́dà tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọ̀rọ̀ ajé àti ìwà ọ̀daràn EFCC pé kí wọ́n ran àwọn lọ́wọ́ darapọ̀ pẹ̀lú àwọn láti tọpinpin àwọn olóṣèlú pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú lórí owó eléyìí tí wọ́n mọ̀ ná lásìkò ìpolongo ìbò lọ́dún 2023 ojú ìwé kẹrìnlẹ́ ti gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch. nínú ìwé ìròyìn ti Saturday Tribune ó ní ojú ìwé karùn-ún rẹ̀ ni mo ti wá bára mi níbi tí ìròyìn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ẹgbẹ́ òṣèlú APC fi ń ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn wípé ẹ dákun ẹni tá a mọ̀ ń wò kì í mọ̀ ń wòran ẹni a mọ̀ kì í mọ̀ ń rumọ̀ o ẹ já sọ́ọ̀ṣẹ́ o lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kọ́mọ̀sọ wípé ibi tí ẹ̀sìn ẹgbẹ́ òṣèlú APC tí ó bá yọ òní wọ́n rẹ̀gẹ̀ẹ́nú lẹ́ẹ̀dẹ̀ ẹnìkan tí ṣe ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún ti fìwà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Borno iná ní jẹ eh, sẹ́nitọ̀ Alimadu Sheriff níbi títí ń pe àkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lólùlùlẹ̀wà ìlú Àbújá tí wọ́n ti ṣe ìpàdé kan ní àná wípé ẹ̀gbọ́n bí gbogbo ọ̀nà tí ẹ̀sìn ẹgbẹ́ òṣèlú APC ọgbà yọ ìmọ̀ ní ń retí o ìyún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ó wípé ìpàdé àpérò táwọn ọmọjọ rẹ̀ sọ́nà ó pé kí wọ́n jáwọn òṣèré àwọn lóṣùṣù ọwọ̀ ó nítorí wípé òṣùṣù ọwọ̀ nìkan ló lè gba ilẹ̀ mọ́ gágá wọ̀ kan ọ̀gbálẹ̀ mọ́ o ó pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣèkìnnì inú wọn dùn fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan táwọn náà tí wọ́n fẹ́ yà aláìmoore tí ọjọ́ pé ẹyẹlé wọn ó bó ń lé jẹ ó bó ń lé mu tọ́dọ̀jọ́ kú ọ̀fẹ́ yẹrí ní ti ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2023 tọ́jà pé wọ́n ti wá fẹ́ kọ̀yìn sí ẹgbẹ́ òṣèlú APC mọ́ ọlọ́rẹ̀ túmọ̀ lúgọ sí ẹgbẹ́ òṣèlú PDP lábẹ́ ó pé ṣùgbọ́n gbogbo ẹni tí ọ̀bàlù ẹjẹ́ lọ ẹni ọba kú ẹjẹ́ àmọ́ra wa àwọn táwọn bá sì kù ẹjẹ́ àwọn ṣẹlẹ̀ àwọn lóṣooṣù ọ̀wọ̀ ni ó pèsè rí ntọ́dájú ṣáká ni wípé ètò àpérò ìpàdé táwọn fẹ́ ṣe táwọn bá ti lè jẹ́ wípé àwọn jí ó kò táwọn sì jẹ́ kí àwọn jẹ́ kí ohun gbogbo kọ́ lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ẹnu àwọn sì kò lórí gbogbo tí àwọn bá jọ dé àti tí àwọn bá jọ sí ó pèsè rí ọ̀ọ́bì iná ni ẹgbẹ́ òṣèlú APC wọ́n padà ṣe sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Senator Alimadu Sheriff ibẹ̀ ló ti pé àkíyèsí gbogbo àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress sí wípé kọ́ńkálukú wọn kí wọ́n tẹ àwọn alátìlẹyìn wọn nínú kí wọ́n mọ̀ sì jẹ́ kí ògiri ẹgbẹ́ òṣèlú APC ọ̀lànà débi tí aláǹgbá yóò fi wọbẹ̀ ó pe iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n ti gbà kan ṣèlú rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó sì tún jẹ́ ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú APC oníbẹ̀ẹ́sìrè gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láàrin ìlú ẹ̀yin náà máa fi àdúrà ran ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ó ní kì ti ẹ̀ṣẹ̀ ti ẹni tí ètò àkóso tó wà lóde tọ́jà wípé bí wọ́n bá sọ wípé kò sẹ́ni tí ọjọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí ọmọ yìí pé bàbá rí nǹkan tọ́ka sí àwọn gan sì rèé ọjọ́ ìwúrí fún àwọn gan pé ààrẹ ọ̀sọ̀mọ̀ dáadáa ọmọ ìlójú ìwé ìròyìn karùn ti Saturday Tribune tó jáde fún tòní. ó yẹ pápá àpá ìjà gbéra ká kọjá lọ sójú ìwé keje nínú ìwé ìròyìn Saturday Punch èyí tó jáde fún tòní o Bello lọ sọ̀rọ̀ Yàyà Bello ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Kogi ó pé èmi ò ní dálé ọmọ orílẹ̀ Nàìjíríà o bí ẹ bá lè fi ọkàn tán mi tí ẹ sì dìbò yàn mí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ kogi alhaji yaya bello òun náà ló ti ṣèlérí o fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé òun ò ní dalẹ̀ wọn o bí wọ́n bá lè fi ọkàn tán òun tí wọ́n sì dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ eléyìí tí yóò tẹ́wọ́ gba ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà tó bá di ọdún 2023 wọ́n ní bello ńlọ́jẹ̀ ìjẹ́ yìí o lásìkò tí ń bá àwọn aṣòfin tìlú dìbò yàn láti ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ti ń bá wọn sọ̀rọ̀ lásìkò tí àwọn péjọ sínú ilé ìtura kan eléyìí tí wọ́n pè ní asiba ti ń bẹ ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní ọjọ́bọ̀ Thursday ni wọ́n kóra jọpọ̀ tó sì jẹ́ pé Yàyà Bello ló bá wọn sọ̀rọ̀ o látàrí ìfilọ̀ rẹ̀ eléyìí tí ń tẹ̀síwájú lórí èròǹgbà rẹ̀ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá di ọdún 2023 wọ́n ní Yàyà Bello nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní náà lọ́mọ̀ fọwọ́ gbáyà tó pé òun ní ìdánilójú pé òun ó dìbò òun ó sì wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àdúrà àti àtìlẹ́yìn àwọn tí wọ́n jẹ́ aṣòfin tìlú dìbò yàn láti ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ó ṣe àpèjúwe àwọn aṣòfin yìí gẹ́gẹ́ bí ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbìn tó sì jẹ́ pé ọwọ́ wọn kò ṣeé yọ sẹ́yìn o bá a bá ń sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní gómìnà yàyà bello tìpínlẹ̀ kogi ó fi òtẹ́ lé ó ní iṣẹ́ tí ń bẹ níwájú òun pẹ̀lú àwọn aṣòfin yìí ọmọ pọ̀ gidigidi gan ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí à ń sọ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú wa ni o eléyìí ti ṣe ẹgbẹ́ òṣèlú APC ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà là ń sọ a sì ń sọ ọ̀rọ̀ ọjọ́ iwájú orílẹ̀-èdè wa nàìjíríà ó ní iṣẹ́ tí ń bẹ níwájú àwọn yìí ọ̀pọ̀ gidi o ṣùgbọ́n pẹ̀lú àdúrà ó ní àwọn ó gúnlẹ̀ sí èbúté ògo wọ́n ní Yàyà Bello ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ lásìkò tí ń bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ó ní lóòótọ́ àti lódodo òun kì bá wà ń bẹ̀ o níwájú wọn gangan láti bá wọn sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n òun ọ̀fẹ́ jẹ́ ẹni tó mọ̀ nípa òfin tí yóò tún wá máa gbé òfin sánlẹ̀ ni torí pé àjọ lómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní wọn ò tí ì gbé ẹsẹ̀ kúrò lórí òfin tó de ìpolongo ó nítorí náà nǹkan o lójó jẹ́ pé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lòun ti lórí ọ̀fẹ́ láti máa bá wọn sọ̀rọ̀ ó ní gbọ́ o ọgbà tí àjọ INEC tí wọ́n bá ti gbé ẹsẹ̀ kúrò lórí òfin yẹn ó lóun ó yọ sí wọn gamboro òun ó sì wá bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí tó ń jẹ́ o àti ẹni tó ní èròǹgbà rere forílẹ̀-èdè wa Nàìjíríà bí ẹ bá lè finú tán mi fọkàn tán mi tẹ́ ẹ bá lè dìbò yàn mí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà èmi kò ní já yín kulẹ̀ wọn ò sì ní dalẹ̀ yín gómìnà yàyà bello òun ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ tó pé báyé bá lè dìbò yàn òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 òun ò ní já wọn kulẹ̀ ojú ìwé keje lẹ́ẹ̀tì sẹ̀rí ìròyìn nínú ìwé Saturday Punch tó jáde fún tòní. tó bá jẹ́ iṣẹ́ ti gómìnà yàyà bello tìpínlẹ̀ kogi lọ jẹ́ ń bẹ̀ yẹn jẹ́bi náà jẹ́ iṣẹ́ ti gómìnà dàpọ̀ abíọ́dún ti ìpínlẹ̀ ògùn níbi tó náà ti sọ wípé òun ò ní fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ hẹ̀ mú ìjìyà ẹnikẹ́ni tó bá dúró gẹ́gẹ́ bí dàlúrú dàlúrú tí ó máa hùwà fọ́pọ̀ mọ́yọ̀ máa fi àwọn aráàlú lápè ní ìpínlẹ̀ ogun ó ní ẹnikẹ́ni tó ń bá he lápámú ó ní gbígbé tí wọ́n bá gbé ọlọ́lọ́nu ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune ni ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní àkókò tó yíde ìlú káàkiri tó ń ti àwọn òṣìṣẹ́ àwọn ikọ̀ operation àmọ̀tẹ́kùn níbi tí ẹni tí ṣe alága àwọn ikọ̀ operation àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Dave Akínyẹmí tó ti léwájú ìrìn àjò náà láti máa yíde àwọn ìjọba àbílẹ̀ káàkiri ní ìpínlẹ̀ Ògùn wọ́n pé ìjọba àbílẹ̀ bíi ogún níye mọ̀mọ́ ni gómìnà Dàpọ̀ Abíọ́dún lọ́mọ̀ yípo rẹ̀ káàkiri láti jẹ́ kí ó fúnra lára rẹ̀ fojú gan ni gbogbo ibi tí kùdìẹ̀kùdìẹ̀ ti wáyé ó sì fi ti ara rẹ̀ mọ́ gbọ́ lẹ́nu àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ṣẹ̀rí gbé ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ni ó fi yíde ìlú ọ̀hún kiri o wọ́n pe lára àwọn àdúgbò agbègbè ìjọba àbílẹ̀ eléyìí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó yípo rẹ̀ káàkiri bẹ̀ láti rí ìmẹ̀kọ àfọ̀n ìjọba àbílẹ̀ ìmẹ̀kọ àfọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ní ìmẹ̀kọ àfọ̀n wọ́n ní ṣe ni àwọn èèyàn ṣípàǹpá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ láti máa ṣẹ̀rí ìwà wàhálà tó ti bẹ́ sílẹ̀ ní àdúgbò náà pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn agbẹnipa àwọn afiniṣètùtù ọ̀la bí wọ́n ṣe ń fi àdúgbò ọ̀hún ní apè wọ́n ní wọ́n ròyìn wọ́n tọ́lẹ̀ la o wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná lọ́mọ sórí láwọn ìjọba àbílẹ̀ ìjọba àbílẹ̀ míì náà lè tọ́já yìí pé ẹni tí ń ṣe akọ̀wé ìròyìn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún ó náà dúró gògògò ni tí wọ́n sì ní kálámù rẹ̀ àti tákàdá ń jò belebele ni ti fi ń kọ gbogbo àwọn ẹ̀sùn àti àwọn àkàwé ìrírí àwọn èèyàn ní ìjọba àbílẹ̀ bíi ogógún ọ̀hún ti fi ń kọ sílẹ̀ wọ́n ní gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló wí pé ìlànà gan ni àfijí ìròyìn ọ̀tá mojúbà yàtọ̀ sí tẹ́ ń pè mí láàrin ìlú sọ fún yàtọ̀ sí tẹ́ ń sọ fún àwọn èèyàn mi tó súnmọ́ mi pẹ́kípẹ́kí ìní èmi gangan fi ní ẹ̀tì àgbọ́ná ẹ̀yẹn jẹ́ ń ti ẹ̀yípo òlú káàkiri náà láti ẹ̀tì lè mọ̀ pé ṣé tí mo ti gbọ́ tí mo sì ti gbẹ́gbẹ́sẹ̀ lé lórí ṣé bẹ́ẹ̀ ló ṣiṣẹlẹ̀ yà ń lọ tẹnu àwọn oníkàn gbọ́pọ̀n òun torí pé ẹnu oníkàn láti gbọ́pọ̀n òun ipò ńlọ́mọ òun ipò òlú káàkiri o láti lè bá a mọ ibi tí nǹkan kù díẹ̀ òun kó àwọn òṣèlétò ààbò pàápàá àwọn ikọ̀ operation àmọ̀tẹ́kùn òun kó wọn tira tí alága àwọn tó sì léwájú rìn àjò yìí wọn níbẹ̀ náà ni gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti wá wípé kákúlé agbákọ́ sọ fún toko kádùn ọgbákòrò fóòbẹ̀ gbogbo ẹni yòówù tó bá jẹ́ pé nínú ẹ̀jẹ̀ tiẹ̀ àti omi ara rẹ̀ ní pé kọ́mọ dàlúrú kọ́mọ fi aráàlú la pé kí wọ́n tètè lọ rèé bára wọn sọ̀rọ̀ bí wọ́n bá ti gbọ́ o mọ́tòrí gbogbo wàhálà ti ń bẹ́ sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n pera wọn Fúlàní darandaran wàhálà ti ń bẹ́ sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn agbẹnipa ajínigbé lójú ọ̀nà òpópónà mọ́rọ̀sẹ̀ àti gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú ní ìpínlẹ̀ Ògùn gbogbo ẹ̀ lòún lórí gbogbo ẹ̀ lòún gbọ́ ẹ̀ wá gbọ́ wọn lọ wípé òun tó ti tún àwọn òṣèlè tó ààbò kẹ́sílẹ̀ bí ìbọn wípé ńgbà tí ìbọn wọn tí ọ̀tá abẹ̀ ti bá ń jáde fòkìfòkì ara àwọn ọ̀daràn ni ọmọ jáde sí torí náà ló fi jẹ́ wípé ìjọba àwọn tuntun tún àṣẹ míì pa fún àwọn òṣẹ ikọ̀ operation àmọ̀tẹ́kùn àti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn òṣẹ civil defence láti jẹ́ kọjá wípé gbogbo ẹni wọ́n bá rámú sínkún wọ́n mọ̀ wùrẹ̀ fi ojú àánú kankan wò ó ó ní ńlọ́sìn fi wá ṣe pàtàkì gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyè lóyè gbogbo ẹ̀yin tọ́lọ́kàn láàrin ìlú olórí agbègbè kọ̀ọ̀kan ẹ lọ́ọ́ rẹ̀ tẹ àwọn ọmọ àdúgbò yín ń fa anú ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n bá ti gbọ́ torí pé ńgbà tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó bá gbèsè rẹ̀ dé tó wí pé òfin tí mo ṣeun ẹ má yí padà bẹ́ẹ̀ ni kẹsì jẹ́ kí inú òfin wọn máa jò gèrègèrè ẹ̀yin kan náà lẹ́ẹ̀ padà tó dìde táàpẹ́ ẹ̀dáko ẹja fẹsẹ̀ létọ̀ gómìnà ẹ̀wò wá ṣe láàánú ọmọ iye kan mi ni àràbá tán mi ni ó pe òun ò ní fààyè gba gbogbo àràbá tán ní iye kan ní kankan o inú òfin tó ń bẹ ni wọn ó kó àpò láàgì dà sí lábẹ́ tó bá fi ń jó tí sì ń horu yè ẹni tí omi gbóná bẹ̀ tó bá dàjó nú àwọn ọ̀daràn yóò bó láàánú tòrótòró ní tòró tòkì ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune ẹni Dàpọ̀ ti wí. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ìkànnì fresh lẹ ti ń gbọ́ wá ilé orin challenge ń bàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba ó tún yá pápá àpẹjá kà á sọ́wọ́ wájú kásìmọ́ bá tètè tí kọ́ mọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn o ẹ̀rí lójú ìwé kejìlá nínú ìwé ìròyìn Saturday Punch Kalu sọ̀rọ̀ ó ní Tinubu kò lè dúnkokò mọ́ èròǹgbà tèmi o láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 torí pé bẹ́ẹ̀ ti ṣe ń wò wá yẹn gan ọ̀rẹ́ òun làwa méjèèjì jẹ́ o wọ́n ní ẹni tí ṣe akójànù fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà sẹ́nitọ̀ ọ́jì kálù òun ló ti ṣe ní àlàyé pé àwọn àgbààgbà láti ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà eléyìí tó so orílẹ̀-èdè wa nàìjíríà rò ó ní àwọn náà ni wọ́n mọ̀ wá bá òun tó sì jẹ́ pé àwọn àgbààgbà yìí àwọn náà ni wọ́n jẹ́ kó yí òun o wípé àfikún náà darapọ̀ pẹ̀lú àwọn tí ọmọ jìgbò fún ipò àrí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 wọ́n ní ọ́jì kalu òun náà ní ṣe ní àlàyé pé fẹ̀kàn tẹ́lẹ̀ òun ti bá àwọn àgbààgbà kan òun ti bá wọn sọ̀rọ̀ tóun sì ti sọ fún wọn wípé òun ò ní lọ́kàn o láti díje dupò àrí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 ó ní lára àwọn tí wọ́n ti kàn sí òun tóun sì jẹ́ kí wọ́n mọ̀ pé òun ò ní díje kankan ó ní lára wọn láti rí aṣíwájú bọ́lá tìǹbù àti ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ bọ̀yìn david umahi tó fi mẹ́ẹ̀ni tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa nàìjíríà ayim pius ayim oní gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ti kàn sí òun o tó sì jẹ́ pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu òun nígbà náà ó ní pé òun ò ní lọ́kàn láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àmọ́ lásìkò yìí òun ti yí ọkàn òun padà wọ́n ní kálù ní sọ̀rọ̀ yìí o lásìkò tí ń kópa lórí ètò orí móhùnmáwòrán kan lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ wọn ló ṣe àdáyẹnrí rẹ̀ ó sì la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke onílòótọ́ nígbà náà lọ́hùn-ún tó ń bá àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ tó ń bá wọn sọ̀rọ̀ òun ò ní lọ́kàn láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o àmọ́ lẹ́yìn tí àwọn àgbààgbà eléyìí tọ́rọ̀ gbèrò láti àwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti kàn sí òun tí wọ́n sì bá òun sọ̀rọ̀ òun gan ti ṣetán láti darapọ̀ díje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 ìyún wa dúró bẹ́ẹ̀ àwò gédéǹgbé lápá àṣàlẹ̀ wọ́n ní àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n darapọ̀ pẹ̀lú àwọn ìkànlú nínú eléyìí tá a ti rí ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ Bùkọ́lá Sàràkí wọ́n ní wọ́n tẹ́wọ́ gba ẹni tó ní ọgbọ́n àtinúdá ikọ̀ polongo kan tí wọ́n ń pè ní Lagos for Lagos wọ́n ní wọ́n gbà ó sínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn ẹ̀ wọ́n ní ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP ọ̀mọ̀wé Iyochia Ayu òun náà lọ darapọ̀ pẹ̀lú gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ o Ṣèyí Mákindé àti ààrẹ tẹ́lẹ̀ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa Nàìjíríà Bùkọ́lá Sàràkì tó fi mọ́ àwọn gómìnà márùn míì tìlú dìbò lábẹ́ àbúradẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àná ti ṣe ọjọ́ Jímọ̀ ni wọ́n tẹ́wọ́ gba ẹni tí ń léwájú ikọ̀ ìpolongo kan tí wọ́n pè ní Lagos for Lagos tó tún jẹ́ ìkan nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ Abdulaziz Adédìran ni wọ́n pe orúkọ rẹ̀ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jandor wọ́n ní wọ́n kì í káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP lára àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ wọ́n lò náà láti rí gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ tó gbà wọ́n lálejò gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom Dikin Udom Emmanuel gómìnà ti ìpínlẹ̀ Abia Okezi Ikpeazu gómìnà ti ìpínlẹ̀ Enugu ọ̀gbẹ́ni Ifeanyi Ungwuanyi gómìnà ti ìpínlẹ̀ Bayelsa sẹ́nẹ́tọ̀ Duyediri wọ́n ní kódà lára àwọn tí wọ́n tún péjú pèsè síbẹ̀ láti rí àwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́yà tẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ilé ìta àti rí ambassadọ̀ Taofik Arapaja lẹ́ni tí í ṣe igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí wọ́n ní tó fi mẹ́ẹ̀ni tí í ṣe akọ̀wé àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú náà sẹ́nẹ́tọ̀ Samuel Anyawo àti ẹni tó ti fi gbà kan rí jẹ́ igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP olóyè Ọlábọ̀dé George wọ́n ní kódà àwọn gómìnà tẹ́lẹ̀ rí nínú ilé ìta àti rí Peter Obi Olúṣẹ́gun Mímíkò wọ́n ní gbogbo wọn ò gbẹ́yìn o níbi ètò ọ̀hún tó wáyé ní gbàgede Tafawa Balewa wọ́n nígbà tí ọmọ sọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sọ̀rọ̀ láti paṣẹ àtẹ̀jáde tí akọ̀wé ètò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Taiwo Adisa tó fi léde wọ́n ní náà ní ṣe ní àlàyé pé àpẹẹrẹ lélẹ́yìí o wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti mú ìgbà ọ̀tún dé nípínlẹ̀ Èkó ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ rèé gba balance ẹ̀ lójú ìwé kejìlá nínú ìwé ìròyìn Saturday Punch. ó tó di wípé àmọ́ tẹ̀sí ọwọ́ iwájú kí n jẹ́ iṣẹ́ Ọ̀ṣínbàjò tó ṣèkìlọ̀ fáwọn alátìlẹyìn rẹ̀ pé ẹ dákun ẹ má bọ̀ ń tanu sọ̀sọ̀ sí Tinubu o ń ọ̀ràn yín iṣẹ́ o ẹ gbọ́ bá a bá dé látọjú ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. Bukutu tún ṣe tán tí juda mega praise twenty twenty two. ó dẹ́ tọdún yìí tún ti kò. àpéjọpọ̀ kọrin sí olúwa. pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians nàìjíríà. tọdún yìí tún máa gbúre jẹjí gẹ̀yàtọ̀. pẹ̀lú dọ́kítà yìí ká yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ ní ọjà. láàbẹ tẹ̀rí bá torí ṣe. testimony jaga àtidara. ìlàjà kìtùnú ọlọ́run sọ bẹ́ẹ̀ olódù twins yanni ológun ara gòkè bàjọ́ wa sẹ́gun adéwọlé kòkòrò mike Abdo, bísí alábìyẹ bukola gade sẹ́wọ́lẹ̀ jésù babatunmi ṣe ayọ̀dẹ̀ oyè wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkàdí ẹ̀ kàdákẹ́ àwọn tó máa darí ètò darí bẹ́ẹ̀ kẹ́ wà lọ́jọ́ yẹn ni wòlíì àgbà mc remote nepa boy sita gbẹdẹrù àti mc akabala lọ́jọ́ jésù. àpéjọpọ̀ olórin ẹ̀mí táwùjọ kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ ní dọ́kítà yìí káyé fẹ́lẹ́ lọ́dọọdún. wọ́n ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n. january twenty one ọdún yìí ló máa wáyé o. ẹ malete baptist church ní ọdún challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la gómẹjọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta wa. ní àkókò tí a bá yìn. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. lórúkọ jésù Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, igbo, and wagoy to mention Bangbada Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. You know I like dark lighting. Right. Take me, take me anywhere I will go. Rejoice Place Supermarket. Ẹ̀hẹ́n. Ilé ìtajà ìgbàlódé tẹ́ ẹ ti lè rí ohunkóhun tẹ́ ẹ bá ń fẹ́ rà. Láìsí wàhálà tàbí pákáleke. Ti dùnnú ti fọkànbalẹ̀ làwọn èèyàn fi ń ná Rejoice Place Supermarket. Torí pé kò sóhun tí wọ́n wá débẹ̀ tí wọ́n rí. Oríṣiríṣi daily needs bíi beverages, toiletries, packaged imported and local foods. Ìyẹn àwọn oúnjẹ ilẹ̀ yá àti tòkè òkun tí wọ́n ti ṣe lọ́jọ̀. Òun mímu ẹlẹ́rìndòdò lónìí rànran. Tó fi mọ́ imported wines lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni àtẹ̀yítẹ̀ rò lọ́kàn yẹn gan. Ìrọ̀rùn rọrùn lọ́jà wọn owó wọn ò sì gun pa tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi máa dá yín lóhùn láàyè tó rọjú ẹ kàn sí Rejoice Place supermarket lẹ́nìí ní forty two Liberty Road by Bọ́láìgè bus stop adjacent DB filling station Òkè Àdó Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight seven one five four two five six tàbí zero nine zero nine eight eight eight zero one five three wọ́n wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at Rejoice Place supermarket Joyce Place supermarket òǹtajà pàdé òǹrajà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. à ń jayé lóko bí àwọn ojú mi tán mi jẹ àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n apàjùbà kẹgbẹ̀fà òrokoroko gbọ́wọ́ fújàlẹ́ kùkùté mo mà rí ọ. yéésà mi ò jẹ àgbẹ̀ aládàá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó o ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó jẹ torí àsìkò ọ̀gbìn mi tún ti dé. báyé ṣe ń yí lèmi ń báyé yíyàre. ẹ lọ́nà wo. star three four seven star four six hash crop to cash code ló mẹ́rẹ̀ oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash ìrọ̀rùn ni wàá ra ajílẹ̀ tí mary oko yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójò má bàa wọ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six ash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlé lẹ́bíntìn. èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan jẹ́ ń yára tẹ. o ti tẹ̀ tán? Ah, ah, ah, ọ̀rẹ́. ó ti zẹ́ o pẹ̀lú star three four seven star four six hash ti iléeṣẹ́ crop to cash iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn. ẹ ṣe olóore bàbá ẹlẹ́rù ni. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà ní níbi tí ó ti fojú kan odò jọ́dánì tá a ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé ìlàjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to the kingdom of jordan as led by reverend and reverend mrs pf owa evangelist ojuade and pastor seun oyewusi oníwàásù among others for inquiries please visit you fly office success house seven up road oluyale main estate Ring Road, Ibadan or call 0706 337 7729. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá PF Ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè mi. Àjọ máa wà ń bẹ̀ ni. DCT Universe Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. ní ìrántí ọdún kẹwàá ìpapòdà màmá wa aliaja tóyọ̀sí aishat ìyàndá màmá wa ọ̀wọ́n abiyamọ tòótọ́ ìyá tá a fi yangàn láwùjọ gbogbo ipa takuntakun ilé ìtẹ́ ti kó lórí àwọn ọmọ ẹbí ará ọ̀rẹ́ àtàwọn ojúlùmọ̀ kò ní jẹ́ ká gbàgbé yín títí láé kọ́lọ́run ọba allah kó bá wa tẹ́ màmá wa sálùjánà onídẹ̀ra gbogbo ọmọ ló ń ṣelédè lẹ́yìn yín o bẹ̀rẹ̀ látòrí rashidat ìyàndá e Kamaru Bunmi Ìyàndá Àkójá Motors Báyọ̀ Ìyàndá Bọ́lá Ìyàndá àti Bídèmí Ìyàndá gbogbo wọn ni wọ́n ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn màmá onínúure tó lọ. ó lọ lọ́rùn. CAC oníbọ̀rẹ̀ ọlọ́run bẹ́tẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́dún twenty twenty two pẹ̀lú àkòrí ìrànlọ́wọ́ àti àánú látòkè wá sunday ọjọ́ kẹtàlélógún ọdún twenty twenty two lè tó ní déédéé aago mẹ́jọ òwúrọ̀ ètò ń tẹ̀síwájú ní monday twenty four sí friday twenty eight january twenty twenty two láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni ó farahàn níbẹ̀ gbogbo ènìyàn ẹ máa bọ̀ nínú ìjọ CAC oníbọ̀rẹ̀ bẹ̀tà tó wà ládojúkọ ilé epo tọ́ìkù adélẹ́yẹ lọ́pọ̀pọ̀nà lálùpọ̀ ń bàdàn a ó gbàdúrà a ó sì ké ọ̀rẹ́ pé ọlọ́run tó wà ní bẹ́tẹ́lì jẹ́ kí àánú àti ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún mi yóò sì rí bẹ́ẹ̀ ní orúkọ jésù wòlíì síkè odùwáyé ọmọ bàbá oníbú ọrẹ lólùgbàlejò see you there. bàbá oníbú ọrẹ aṣíwájú ni wá aṣíwájú ni wá. àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbàjọwọ́ la fi ń sòyà bọ́kọ̀ tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń lọ gẹ́gẹ́ lábẹ́ ìjọba ọmọ ẹ̀rọ olúwaṣeyẹ mákindé ló yẹ kájọ gbárùkù tí káṣíyọrí bá lè dé bá nípasẹ̀ bẹ́ẹ̀ ni sísan àwọn owó orí tó yẹ sásùn ìjọba lásìkò tó tọ́ ètò sísan owó orí ilẹ̀ ibi tá a kọ́lé sí tàbí tá a kọ́lé iṣẹ́ ṣíṣe pàtàkì láti lọ ṣe ojúṣe tó tó àti ètò yẹ sásùn ìjọba fún ti ọdún twenty twenty two bẹ́ẹ̀ sì rèé o àǹfààní ńlọ tó ti wà ní kété tí wọ́n bá ti ṣí ojú òpó sílẹ̀ láti máa lọ san owó tààràtà ọgbọ̀n ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bá ti kọ́ fi ìwé lé yín lọ́wọ́ ẹ ẹni bá tètè lọ sanwó tiẹ̀ yóò tún gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún padà nínú owó tó san ẹ lè sanwó wọlé pẹ̀lú ìlànà ti POS ẹ tún lè sanwó wọlé sí àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìpawọlé lábẹ́ ìjọba tó wà láwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléní ọgbọ̀n tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ èyun OYBIR tax offices gbogbo ẹ tún lè kọjá lọ sí room four Ministry of Land Housing and Urban Development kẹ́ ẹ lọ sanwó yín níbẹ̀ ẹ tún lè sanwó nípasẹ̀ www.lands.oyostate.gov.ng ẹ tún lè sanwó láti àwọn ilé ìfowópamọ́ olóko gbogbo tí ń bẹ láyìíká àti àyídà ilẹ̀ ibi tó kọ́lé sí tòun ti ibi tó kọ́lé iṣẹ́ sí o pẹ̀lú ìlànà àti ìbámu òfin ìjọba land use charge ọ̀yọ́ ò ní bàjẹ́ o ṣojúṣe ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ kó tó di wípé a máa ṣẹ́rí wálé fún tàárọ̀ yìí hmm. ẹ̀já tún mẹ́nu bà àwọn ìròyìn bíi mélòó kan. wọ́n mẹ́nu bà o wọ́n mẹ́nu bà o ìròyìn Ọ̀ṣínbàjò ń ń bí o mm. kápíà tó ṣẹwọ́ sí wa lẹ́ẹ̀kan. ẹ jẹ́ lọ tààràtà síbi àrọwà eléyìí tí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tọ́pa fún gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ ó pé ẹ dákun ẹ lọ o ẹ mọ́ tanu sọ̀sọ̀ sí ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Bọ́lá Ahmed Tinubu ó pé òun ọ̀faramọ́ o ó pé lóòótọ́ lóòótọ́ iná ni àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ ti Tinubu ni wọ́n ti ń sọ̀rọ̀ àbùkù sí òun tí wọ́n sì ń yí òun mẹ́rẹ̀ nínú gbólóhùn ẹnu wọn wípé à sọ́wọ́ wáyẹ kọjá pé Ọ̀ṣínbàjò iná ọmọ wa bá Tinubu ta kan gbọ̀n bí irú ẹ̀ lágbo bàrí sọ́yẹ kọjọ́ òun ọ̀tọ̀tọ̀ èyí lànà gbìn tó sì jẹ́ wípé òun àti Tinubu wọ́n ti jọ ṣètò àkóso rí tọ́ba Tinubu ṣiṣẹ́ pọ̀ rí tó sì jẹ́ jẹ́ pé ó jẹ àǹfààní rẹ̀ dáadáa ó pé gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tọ́já bí ọ̀rọ̀ àbùkù tí à ń sọ pé òun aláìmoore lòun òun kò òun rí Tinubu fín ó ní kò sí alátìlẹyìn òun tí ó gbọ́rú ẹ̀ tí wọn ò ní fẹ́ mọ̀ dàbí gbà pé wọ́n mọ̀ tagun apánigbòrò ó ní ṣùgbọ́n òun ọ̀ràn wọn ṣẹ́ ó ní wọ́n fi òun sílẹ̀ ṣé bí ẹgbẹ́ òṣèlú kan náà ti ṣe ẹgbẹ́ òṣèlú All Progressives Congress iná ni àwọn jọ wà ní abẹ́ àbúradà rẹ̀ ó pé ebi lórí kó lè dá iná ni ẹyin ni àwọn ò fi ìjà fọlọ́njà lẹ́rán ní tí Ọlọ́run bá fẹ́ ṣe ṣe tàbí tí ọba àsọ tó lè gbé ẹnìkankan dí oróyè bí ó ṣe wípé bí àkókò ọlọ́run bá tó ó ní kánikáni kọ́mọ́gbìjà ahun o tanu sọ̀sọ̀ sí Tinubu ojú ìwé ìkarùn ìwé ìròyìn ti Saturday Vanguard. wọ́n ló tún ti ń rúgbó bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC torí pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn negunnegun eléyìí tí wọ́n gbà fúnra wọn nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ló ní kálukú ló ti ń kọ orúkọ àwọn aṣojú tá a mọ̀ sí délígéètì tí wọ́n lọ rèé ṣojú ikọ̀ wọn láì jẹ́ pé wọ́n bun àwọn gómìnà gbọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní eléyìí òun náà ní ń wáyé o síwájú ìpàdé gbogbogbò eléyìí ti ṣe ti ẹgbẹ́ òṣèlú náà tí ó mọ̀ wáyé tó bá di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún 2022 tàwa yìí ojúwe keje òní wọ́n pàtẹ́rò yẹn bàbí sí nínú wéròyìn Saturday Punch ó kà ń kò sínú wéròyìn Saturday Sun náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni a rí ìròyìn kan nínú eléyìí tí àjọ eléyìí tó ń rí sí pépé iná ọba kárí nílẹ̀ Ìbàdàn IBEDC tí wọ́n ti pé ẹ dákun ẹ máa rántí àwọn nínú àdúrà o torí pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní iléeṣẹ́ ọ̀hún náà ni àjọ kan tó ń rí sí àkóso àwọn dúkìá nílẹ̀ wa Nàìjíríà tá a mọ̀ sí AMCON wọ́n ní wọ́n ti tẹ́wọ́ gba àkóso iléeṣẹ́ IBEDC torí àwọn owó kan eléyìí tí wọ́n pé wọ́n jẹ sí ọrùn gẹ́gẹ́ bíi gbèsè àmọ́ tí wọn ò lórí ọ̀fẹ́ láti san ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Saturday Punch bẹ́ẹ̀ gẹ́lẹ́ ń bẹ nínú ìwé ìròyìn Saturday Sunday bó wà ní. wọ́n jẹ owó wọ́n jẹ owó gbèsè ọ̀ ní sọ pé wọ́n èmi ò mọ bí wọ́n jẹ sí. ok ìjà mọ lọ àmọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà jagungbébọn ti Muhammadu Buhari ó pẹ́ òun ti ẹ̀dùn jọjọ bí gómìnà ìpínlẹ̀ Kaduna bó ṣe ń fi àṣeyọrí ìpínlẹ̀ rẹ̀ perí òun wípé ọpẹ́lọpẹ́ àkókò ti ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari ó pọ̀ mọ́ lóore o pé òun sì mọ̀ pé ìdàgbàsókè yóò túbọ̀ mọ́ bá ìpínlẹ̀ yòówù tó mọ rírì òun orí. ìjọba ìpínlẹ̀ Ògùn náà sọ̀rọ̀ wọn ni àwọn ó papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti lé wọn tefetefe àwọn lọ́ṣà tí wọ́n da omi àláfíà ìlú àwọn karanjẹ́gbọ̀n i dájú pé ó jọba ní agbègbè náà gbogbo òwe ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní òun ló kà ń kó ròyìn bó wa ni báyìí ẹja máa lọ jámọ wa lọ hmm. àwọn aláàánú kan ni wọ́n rí màmá àgbàlagbà kan tí wọ́n rí wọn he tí wọ́n sì gbé wọn wá sí kànnì Fresh FM ní àná màmá ò rí nǹkan méjì rántí nínú gbogbo tí wọ́n bí wọ́n ju pé àwọn ọmọ ọmọ àwọn ìkànjẹ